أعمالنا من يعرف الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وعدا وقف الله وضع الطرائق أتي إجالون النبي محمد وأرى إليه النبي والصحابة gbogbo àwọn tí ó ń tọ ìlànà nábì tí ó fi di ọjọ́ ìgbìndé alkiyama abẹ́lúwa kó fi ìkẹ́ tí a tọrọ yìí kó fi kárí gbogbo wa gbogbo àti àgbóyìntò àdínà yusran òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí kí wà pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu nam ọ̀rọ̀ tí mò ń bá lọ òun náà ni al-adabu àwọn ẹ̀kọ́ islam so mo wá tí mo dín gẹ́ni pé al náà al-ulama báwo lo ẹ̀kọ́ pẹ̀lú àwọn àfà bọ́ọ̀lù a ṣe máa ń lò pẹ̀lú àwọn àfà mo tí wájú kí n tó wá máa sọ bí a ṣe ń lò pẹ̀lú àwọn àfà mo wá ń ṣàlàyé pé àwọn àfà wo gan làfà táwọn sọ gan ǹjẹ́ àwọn tí ìwọ ń rí yẹn ni tó ṣe pé wọn kì í ṣe àfà tó ṣe pé alufa ni wọn tó ṣe pé wọ́n sì ń rí wọn pé àfà ni tó ni mo fi ń ṣàlàyé pé àwọn wo làfà gan tó tó ṣe pé àwọn ìròyìn tí yóò rí lára wọn tí ìsìn mọ̀ pé ah, àfa lélẹ̀ yìí mo ti wá pín àfa sí ọ̀nà méjì wípé àwọn àfa ṣètọ́nu ń bẹ àwọn àfa tí wọ́n jẹ́ àfa tí wọ́n jẹ́ ti ẹ̀sìn ọlọ́run wọn ń bẹ so iṣẹ́ àwọn àfa tí wọ́n ń jẹ́ ẹlẹ́sìn ọlọ́run ọba tòun náà ni kí wọ́n kọ́ ìyẹn ní ẹ̀sìn kí wọ́n máa ṣe wáàsí ìpèpè òdodo kọ́ máa lé àwọn èèyàn kúrò nídìí ẹbọ kí àwọn náà máa ṣe ẹbọ kí wọ́n ṣáájú fún àwọn èèyàn níbi ẹ̀rùn tó bá kan náà tí nǹkan kan máa ń rú àwọn èèyàn lójú nípa ọ̀rọ̀ ẹ̀sìn ká máa ṣe àlàyé rẹ̀ so àwọn àfáà tí ó jẹ́ àfáà ẹ̀sìn eléyìí so àfẹ́ ìṣẹ́ni tí ó máa ń jẹ àwọn èèyàn tí ó sọ ẹ̀sìn bí oúnjẹ so àfẹ́ òkèrè báyẹn mo ṣàlàyé yẹn náà ní ìjẹ́ ìjọ so ní ìní alimu ṣẹ̀fọ́nì àwọn àfẹ́ ìsù náà ni mo fẹ́ ká dá wọn mà tí ká bá ti rí kí gbá èsù bẹ̀rẹ̀ kí àfà náà lélẹ́yìí so nǹkan ń jẹ́ ó kàn ń gbé ọkọ̀ ìjáfà lé ojú ni rí ara àwọn táàtì máa ma àwọn èsù bẹ̀rẹ̀ kí láàrin àwọn àfà àwọn abésùjòbì àfà náà náà ń pè ní al òun náà ni أو ينسب إليه شيئا من خصائص الله so, كمعرفة الغيب والقدرة على تغيير القدر oníkárí ẹnìkan kó ṣe pé ó wá ń pè mọ́ra rẹ̀ pé àwa yìí àmọ́ tí ó ṣẹlẹ̀ àmọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́la àbí ní alẹ́ lónìí àmọ́ tí ó ṣẹlẹ̀ so àbí nǹkan tí ó ṣẹlẹ̀ sẹ́nìkan lọ́jọ́ wájú kó lóun ó wo kádàrà rẹ̀ àbí wọn bá wà kọsẹ̀ jáyé rẹ̀ àbí ẹni tó fẹ́ ṣe yìí wá kábọ̀ yẹ ó bí wàá dàbí òní dà tó àfà yẹn èṣù àfà ni kì í ṣàfà kì torí pé kí ni anabi sallallahu alaihi wasallam ó ti parí nǹkan tá a ṣe kalẹ̀ pé táwa fẹ́ ṣe nǹkan kan kí ìwọ tó wá fẹ́ ṣe nǹkan kan ni ọkọ rẹ ọmọ rẹ fẹ́ lọlé ọkọ ni ọmọ rẹ fẹ́ yàwó ni ìwọ náà lọ fẹ́ bẹ̀rẹ̀ bísíǹsì kan ni anabi ni ẹ ṣe istikhara ẹ̀yẹn náfìlà méjì méjì tó nítorí mo fẹ́ ṣe yìí èèmọ̀ bí ó ṣe rí ọlọ́run mọ́sà tọ́mi sọ́nà lérí rẹ̀ sàmọ̀nà mi lérí ọ̀rọ̀ yìí ọlọ́hi ọlọ́run sàmọ̀nà rẹ̀ ntánẹ́bí ni a máa ṣe gbogbo táwa fẹ́ ṣe nù káfà kan wá jókòó kalẹ̀ kó ní ẹ máa bọ̀ wá lọ́dọ̀ tèmi nígbà yẹn wo iṣẹ́ èmi ń ṣe é ṣèkọ́ra fáwọn èèyàn àfẹ́ṣù náà làfààyàn àbí kó ní èmi mọ nǹkan tí ó ṣẹlẹ̀ sí màá sọ bí bá ṣe rí fún yín gangan àfààyàn kò kì í ṣe àfà o èṣù àfà ni o ẹni kí bóyá yípẹ̀ ní fi ń wo ni bóyá kura ní fi ń wo ni bóyá tẹ̀síwá ní fi ń wo ni gbogbo tó bá fi ń wò kúrò àbọ̀ ṣe pé báírò ní fi ń wo ni so gbogbo tó bá fi ń wo nǹkan tẹ̀bátẹ́lẹ̀ nìkan tó lóun yẹṣẹ́ wò èṣù àfà ni àfà yẹn abẹ́ni tó ṣe pé wọ́n máa ń fi nǹkan kan tì sọ́dọ̀ rẹ̀ nínú àwọn agbára ọlọ́run bí kan mọ ní ẹ̀yìn yìí ẹ̀yìn lè jíká èèyàn dáa kúrò ní bẹ́ẹ̀ ni ẹ̀yìn lè jíká èèyàn bàjẹ́ kán ní bẹ́ẹ̀ ni tí yẹn bá tẹ̀yìn ayé àlámọ̀lẹ́ ó sì dàrú kóhun ó sì kọ́sì mọ́ sọ lójú rẹ̀ kóhun ó sì dákẹ́ tó àfààní èṣù àfààní kí la fi sọ bẹ́ẹ̀ ni pé inú suratul An'am àyà 66 ọlọ́run ní kul la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah wa ma yash'urun ayyana yub'athun olúwa kò sẹ́ni tó máa fọlọ́hún nǹkan tí ò tí ì ṣẹlẹ̀ kò sẹ́ni tó máa fọlọ́hún ọba èdè ọlọ́run tó sọ fún anabi ní suratul A'raf fáyà one eighty eight ó ní qul gbogbo afáàtì bá ń bẹ láyé yìí tó bẹ́ẹ̀ kó o tó ànábì bìlìntàsí ó sọ pé ojú lọ ọlọ́run wálé wà nẹ́bí sọ fáwọn èèyàn pé la amliku li nafsin naf'an lọ́ọ̀ ní sọ fún mi pé wọ́n sọ fáwọn èèyàn pé ìyìnbọn ní orí kẹ́kẹ́ tí mo lè ṣe fúnra mi wala darran ní ní ìlà kẹ́kẹ́ tí mo lè gbé kù fún ara mi ò tí nira bá bá mi yìí lè gbé kù illa ma Allah àfi tó bá wu ọlọ́run ni o ànẹ́bí lọ́lọ́ni kọ́ mọ wíwá yìí o inú walau ó rí ni bá ọmọ mẹ́sàn-án yẹ sùn aburú bá ti kàn mí ẹ̀rí báwọn. in ana illa nadhirun nìkan ṣe wá sí fún yín olùkìlọ̀ ni mo jẹ́ ọba ṣírun mú fún yín ní ròndòdò lè kọ́ mi yòó nínú fẹ́ni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo pé yóò wà lè jẹ́ náà nítorí kan wá ṣe náà nìyẹn kí n kìlọ̀ ọ̀yà fáwọn èèyàn pé tẹ bá ṣàbúrú ẹ̀ rí àrùdọ̀ ọlọ́wọ́ ẹni tó bá ṣe tìrara yóò rálẹ̀ jẹ́ náà ọlọ́wọ́ bá lọ ní ànábì ní tí mo wá ṣe láyé náà àmọ́ pé mo ní kankan tí mo lè ṣe fún ẹ̀dá èèyàn àbí tẹ́mi gangan lè ṣe fún ara mi àkùsí ń tọ́jọ́ bẹ́ẹ̀ tó káwárí afákankan wá ní máa bọ̀ wá ká tún ayé ẹ̀ ṣe máa bọ̀ wá ká bọ́ pa àlámọ̀rí rẹ̀ dà afá yẹn àfihàn ni o kì í ṣe afá àti ẹ̀sìn ọlọ́run ọba tó ntànàbí ò ṣe bóòlù afá kan sí lóun ó ṣe ntẹ́pà nẹ́bí sọ ọlọ́run sọlọ́mọ ọ̀ka so ọlọ́run tún ní tẹ́bárẹ́ nìkan tó bá ń sọ pé ẹ̀rù mọ̀ fi dá èṣù àfáàmà òun náà ni àfáà ti máa ń tẹ àfáà tó yẹ pé àwọn abéṣù jòjì àfáà ni wọ́n mọ̀ ìsàlàyé lẹ̀kan tẹ́bá lọ ṣọ́ tó ṣọ ara ẹ̀wọ̀n bọ́lọ̀ ti tó àtìrí wọn ọlọ́run ní alẹ́ ònà bí òkun aláàmẹ́ta náà zẹ́lẹ̀ ṣẹ̀yàfẹ́ inú ǹjẹ́ mẹ́ni tí èṣù máa ń tẹ́sù máa ń bá ṣe <laughs> táwọn àṣetánì máa ń bá ṣe tẹ́ńzìlò àlá kúlẹ̀ afákin asim gbogbo àwọn tí wọ́n jẹ́ òpùrọ̀ ẹlẹ́ṣẹ̀ ṣètọ́ ni mo ń sún wọn òpùrọ̀ lẹ́nu tí ń woṣẹ́ ń yẹ ìpẹ́ wò òpùrọ̀ ni ọlọ́ba ni yulqawna as-sam'a wa aktharuhum kadhibun àwọn kan bẹ́tẹ̀ jẹ́ mọ́lẹ̀ ń jí ọ̀rọ̀ gbé lókè àmúkùrọ̀ ní lọ́pọ̀ jù nù wọn náà wọ́n lọ́n ṣe ń tú àṣírí wọn fún wa iná lélẹ̀ yìí so táàsì mọ̀ pé ẹni tó bá ń jẹ́ àáfà tó jẹ́ àáfà olùbẹ̀rù ọlọ́run tó jẹ́ àáfà ẹ̀sìn ẹ̀ lè gbọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ kan ní wòṣẹ́ tó bá sì wòṣẹ́ rí yóò padà jára kú mẹ́pẹ́ mi ò sírò eléyìí mọ́ ẹ ọlọ́mọ jẹ́ ìṣe mọ́ tó ẹni tó fẹ́ jẹ́ àfẹ́ ìsànù sẹ́rí tí mo fi ń ṣe léyìí ni pé kí àwa tá ń jẹ́ ọ̀dọ́ kéékèèké káfílẹ̀ mọ́ tí wọ́n ń pè ní àfà káfílẹ̀ mọ́ kámọ́ tó ń pè ní àfà tó tó yọ̀ tó ń táwọn yẹn ń pè láfà ẹ̀ máa wọ́n nìkan tó bá jẹ́ àfà tó jẹ́ àfà ìṣù àfà burúkú yàtọ̀ àyàtọ̀ àṣẹṣẹrọ yóò máa ṣògùn yóò ní idán idán tẹ́lẹ̀ bá ń pe ṣẹṣẹrọ ní idán aláì nǹkan ní kílẹ̀ sáwọn ọmọlẹ́kẹ́ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtumọ̀ tá a máa ń lò tí èjì nǹkan kílẹ̀ tọmọlẹ́kẹ́ wà láì ó kó báwọn èèyàn gan tó wá ṣe pé ìtumọ̀ tí ó fún nǹkan mọ́ àwọn ọmọlẹ́kẹ́ ni wà láì ọ̀pọ̀lọpọ̀ ọmọlẹ́kẹ́ ni ni ọ̀bá àwọn náà ti kọjá olúbẹ̀rù rẹ̀ náà rèé tó bá fẹ́ kọ́ yín wọ́n wà ní alkahana wọ́n wà ní àwọn adágbígbá àwọn adágbígbá so wọ́n ní alkahana kọ̀dá èyí ní kí àwọn tó máa ń dágbígbá tó bá ní àwọn oníjà wọn tẹ́ bá ní àwọn oníjà dágbígbá wọn ni àwọn tí máa ń wo ifá kẹ́bì sọ fáwọn ẹ̀pẹ́ tó ń jẹ́ kahana wọn náà ni à ń wò pẹ̀ à ń wo hati à ń wo ìsáàbì kẹ́jì kó yí àwọn ọmọ wọn gbogbo nǹkan wọn kahana ni tẹ́ bá tó fẹ́ ẹ̀mọ̀ wọ́n àwọn wọ́n wà ní àwọn tí wọ́n ń ṣe magic àwọn tí wọ́n ń pidán wọn ò ní jẹ́ pé wọ́n pé ẹni tí ń ṣoògùn ẹni tí ń ṣoògùn ọ̀fẹ́ ẹni tí ń ṣoògùn fẹ́ráàkù ẹni tí ń ṣoògùn tajà kẹjọ pé wọ́n kó gbọ́n kẹta ń pè ní sẹ́ṣẹ́rù náà ẹ̀rí pé kí ni ó sì súnmọ́ àwọn ọmọlẹ́kẹ́ ó sì mú àwọn ọmọlẹ́kẹ́ ó dáa irú ẹ̀ náà lè jẹ́ ìrora divert jẹ́ irú ẹ̀ náà ni àwọn ọmọlẹ́kẹ́ ó tẹ̀ ń kọ́lẹ́kọ̀ọ́ ńlẹ́kẹ́ ó tó ṣe pé ẹ̀jẹ̀ kó yé wọn wípé birthday aburú ni fẹ̀jẹ́ kó yé wọn kódà la ilaha illallah àfá mi tó jẹ́ àfá àgbà mo ti rí báyìí rí àfá àgbà mo dìde mo dírù mo dírù ó sì ń ti birthday báyìí mo sì rí láti gbé wọ́n sì ṣe kéèkì fún un bí a sixty five àbí kìíní kìíní sixty ní ṣe ni mo bá ìpín nílá ilá ìlàlá ìdàpọ̀ ọmọ ilé kéwù ní arẹ́ ṣàlàyé léyìn fún kíbá ibi ọ̀dá tí ó gbà lọ́wọ́ yín ṣẹlẹ̀ tó rántí kan náà fídíò yẹn náà ó wà viral káàkiri lórí whatsapp ńgbà kan lórí facebook àwọn ọmọ ilé kéwù yìí náà ni wọ́n wọ́sọ blue wàláì wọ́n yìí sọ pé happy kí ni happy my christmas nìkan wọ́n ní kò ní dábẹ́ tó bá ní káwọn ọmọ ìtẹ̀ christmas wọ́n ní kẹ́nikẹ́ni ṣé bá àwọn kéwù yìí náà ni àwọn ọmọ yìí náà ni wọ́n ẹ̀yìn náà rí wọn jọ òun kan sọ pé a fẹ́ pé kò sí ọtọ́ ní káwọn ọmọ ṣe christmas o àwọn ṣe christmas ó sì wà so àwọn ọmọ yìí náà party ṣẹ̀dákùn kí ni ìyàtọ̀ pati àti Christmas kan ṣe Christmas ṣe ní pati náà wọ́n ti bí Christmas birthday so ṣé àwọn ọmọ pé àwọn àfáà yín gan ẹ̀ ń ṣe birthday kí ló wá ní káwọn ọmọ ṣe birthday ẹ àbí ẹ sọ fún wọn rí ẹ sọ fún wọn pé haramu ni birthday tó rẹ̀ jẹ́ kó yé wọn tó bá jẹ́ pé àwọn ọmọ tán mu tí náà ni èwo náà rí ọ̀pọ̀lọpọ̀ yín náà mu tí ẹ̀ ń fi náà ń kàlè sọ ń fi ọtí ṣe náà ń kàlè ẹ̀ ń fọtí ṣe náà ń kàlè tó ẹ kàn ń ná ọmọ ní ààbò sí pé pọ́ ẹkẹ́ mi ń dáná ọmọ ẹja ìyẹn náà pé áá ah, ah. kí níjò la tako pé káwọn káwọn fi iná kàlẹ́ sọ sí mọ́ níjò la tako níjò la tako bẹ́ẹ̀ dè rí níjò la sàlàyé fún wọn bí kò dárí ọmọ tẹ́ ẹ̀ kọ́ ní nǹkan ó ní tán gbé bọ̀ láti lé wọn náà ibẹ̀ yẹn ló ti ẹkẹ́ gbọ́n dànù lérí wọn bọ̀tẹ́ ẹ̀ gbọ́n dànù kódà aburú tó mọ̀ ní ọmọ láti lé rẹ̀ ibẹ̀ yẹn ni ó ti mà á nílé kéwu yín yẹn náà ló ti mà fẹ́ wàá jáde wọn lu àwọn ọmọ ìlú àbòsí so ní ìsọpín táwọn ọmọ yẹn ṣe dá o wàlọ́ọ̀hì ní ìsọpín tá ṣe dá àmọ́ ẹ̀yin tẹ́ ń kọ́ wọn kí ni jẹ́ ẹjẹ́ kan mọ̀ pé nǹkan ń ṣe yìí tán mọ̀ pé kódà sẹ́yìn náà ò ṣe لا تنهى عن شيء ثم تأتي مثله عار عليك إذا فعلت عظيم ما ما تقول nǹkan da mo pe ku ogan o tun rí ko ń ṣe aláìfilele yun yo jẹ́ la ńlá fún tí wọ́n tin wo en ko àwọn mo tan tan gbọ́ ṣe rí ọ̀rọ̀ ẹnu kò í le tó iṣẹ́ ọwọ́ wàláì kọ́ra kọ́ mọ́sàn kankan kankan rí ọ pé èé e ṣe é mọ̀ pé àfa àwọn ìṣòro nǹkan báyìí bá sọ pé kí ni dá kí ni dá wọ́n ti wọ́n rí ọdún ṣe wọ́n ní ẹ̀ ah, kí ni kan sọ lásán ni sọ àwọn ọmọ rẹ̀ lè dẹrù nǹkan báyìí wọ̀ tí ó ẹ̀kọ́ lálá lélẹ́yìí fún wa tóbi tí mo ti lọ òun náà ni kí ọmọ àwọn ìròyìn àwọn ìtumọ̀ tí ó bá mú àlàyé clear sọmọ kéwù lè yẹn máa fi ń tú kéwù fọmọ kéwù àtẹ́ṣẹ̀rò ogun ṣíṣe ìmọ̀ gbé agbada kaná ìmọ̀ jórí ewúrẹ́ ìmọ̀ jórí kìnnìkan ìmọ̀ jó kọ̀kọ̀ ìmọ̀ jó pọ̀lọ́ ìmọ̀ jó gbogbo ìmọ̀ jó ejò ìmọ̀ òun náà wọ́n padà bá débi òun jó olóńgbò àti bí olóńgbò ni wọ́n padà bá débi pé orí èèyàn orí ọ̀bọ orí èèyàn wọ́n padà bá débẹ̀ orí ìnà kí wọ́n padà bá dé èèyàn wọ́n padà bá dé à ń wó dídí èèyàn tó gbogbo àwọn kan yìí tó wá pé àwọn ilé kéwú bá dáa subhanallah táwọn lè kí ó bá dáa bó la yí Yorùbá ti dáa tó àmọ́ lè kí ó gan ni àgbákò ìpìlẹ̀ gan làpákò ìpìlẹ̀ abúlé ọmọ ọmọ kó tó kún un lé ọba délé kí ó ní ìpìlẹ̀ lè mà àtọkùnrin àtọbìnrin ṣé ti ẹ̀rí táwọn ọmọbìnrin kẹwàá lè ju ẹ̀ nímọ̀ kan délé kí ó rí láyé wọn ẹ̀ nímọ̀ pé wọ́n ń lọ lé kí ẹ̀ ní ẹ̀yin lè kí ó ti nà ọmọ pé kọ́ mọ́ lo ìjáàbù ńláńlá kí ni ìjáàbù ń na ọmọbìnrin torí sòtẹ́yìn ń lẹ́nu ẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ọmọ lẹ́sìn kojú olùbẹ̀rù ọlọ́run tó ọlọ́run kó ṣàfàánù fún wa ó ní pé kéèyàn jẹ́ ológun irú ẹnìyẹn kì í ṣàfà àlùfáà ni torí pé kíni tó bá ní kíni ń jẹ́ òun náà ni kéèyàn ọmọ ní akédo nǹkan kan tó máa dì wàrúkọ kọ ọmọ pọ̀fọ̀ kò ní ọ̀rọ̀ kan tó máa sọ tó máa kọ ní tẹ́tẹ́ pé ó sì ní tó bá ti sàásìyàn yóò sì lọ àní ẹwà ń kíláàsì àfáàní ọmọ sọ pé òun sa kíní kanjọ́ kan fáwọn ọmọ kan òun sa kíní kan nínú kíláàsì bí wọ́n ti mọ̀ sọ. tó ọlọ́kọ́ ṣe àṣàánú fún wa kó ṣe wá ní ẹ wo wọ òbí tó wá rán ọmọ lékè wà láì wá lékè wà lùsùn náà lọ aláì lékè wà lùsùn náà wà lọ. tó àwọn ọmọ rẹ wọn ò yá dáadáa wọn ò ní máa lé kọkọ káàkiri àti bí kọkọ wọn bá débi olóńgbò àti bí àwọn tàrí òní àfáàkì ní ah, àwọn ya wòlíì ní ẹ̀kọ́ ya wòlíì àbọ̀mọ́jálàbíre <laughs> àbọ̀mọ́jálàbíre ló ti hu ó ti hu agbárí ó ti gé ń e lọ èyí sì máa lọ ya wòlíì tòun náà ni pé àfátọ́wájà fi èṣù bẹ́ẹ̀ ti máa rí wọn ọlọ́run ní ẹ̀ eh, ní ẹlẹ́nì kan ti ń ṣe dán ẹni yẹn fẹ́ ṣe ọfẹ́ di kékeré ni ọlọ́run ní wala yuflihu sahiru haythu ata gbogbo ẹni tó bá ṣògùn kò ní sórí rẹ̀ kò ní là nusratu ta'a ọlọ́run tó ní walakinna shayatina kafaru yu'allimuna an-nasa sihra so àwọn èṣù náà ní àwọn sóògùn káàkiri ọ̀dọ̀ wọn ní tí wọ́n wá so wọ́n sì fẹ́ káwọn yóò di kìsìn lé ni so bákan náà ẹni tó bá ń jẹ́ ẹni tó ń jẹ́ ọ̀tẹ̀ àfá èṣù láyà káfọ̀lá oníbẹ̀rù ọlọ́run àti èṣù ìbẹ̀rù ọlọ́run yóò ya pọ̀ kí yóò ya ọmọ àta ẹ̀ṣẹ̀ oníjọ́ lójú aburú oníjọ́ lójú ẹ̀rù ní bá pé kọ́ gbáyàn lójú kọ́lá kò ní rántí ikú tó ayé ní ọmọ wákàkiri tó yọ mọ̀ wá ọ̀nà tí owó ta fi wọlé ni bẹ́ẹ̀ tó fèrè náà hayata dunya wal akhirata khairun wa abqa ayé yìí náà ni ó ta jọ wọn lójú náà mọ̀ lé káàkiri sọ wọn àfẹ́ ìṣùnà tó kò sí dọ́kàn gbogbo rẹ̀ tó bá fi rí owó náà làfẹ́ ìṣù fi ń wá owó káàkiri sọ àfẹ́ ìṣù yóò mọ̀ fi owó ṣe fáàrin ni torí ti ń wá kí torí pé tó jẹ gráyà rẹ̀ náà tó ọlọ́pọ̀ ṣe àánú fún wa tó nígbà tí ó bá wáyé báyìí ṣe pé díẹ̀ nínú àwọn ìròyìn àwọn àfẹ́ẹ̀sì ni àti orí ẹ̀rọ tó àwọn àfa àwọn kádà wọn mọ̀ tẹwádé àwọn àfa tí wọ́n jẹ́ àfa ti ẹ̀sìn àwọn la ni níbi àpọ́nlé tá fẹ́ sọ yìí o tó ní tí mo fi jà síbẹ̀ gangan nù bó la ṣe máa ń ṣe tawqir al-ulama ar àwọn àfa àti wọn jẹ àwọn àfa àtẹsìn Ọlọ́run fẹẹrí wọn tó bá fẹẹ jáde ní òtún bá bẹẹlú ìgbà ìfẹ hé ó ti rúlu gbogbo àwọn òtún nù ẹnìkan tẹsí níjọ ní ó ní pẹ̀lú gbogbo àwọn nǹkan tí mo ń gbé kàìkiri tíra yìí ọlọ́run àti mo fẹ́ rúlu ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àkó nù nínú mo fẹ́ screen wọn out nù mo ní wàláì kì í ṣèjà kì í ṣèjà o a ti sọ kìrìtìrà tẹ́sí wọbẹ̀ wàláì fún kálukú kó wọnú rẹ̀ ni wọ́n tó bá rí káwọn kankan bẹ tó ó ní àìní òṣogùn mọ́ ni kí n ṣògùn mọ́ wọ́n ní kí ló dé àìyẹn jáfà tí ẹ̀ bá ń ṣògùn kan ní àìyí kí ló dé ẹ̀ tó ń ṣe kí ló tó dé tẹ̀ tó ń ṣe léyìn mọ́ kan ní àìní òwò sẹ́ mọ́ ni àìyẹn dé jáfà tí ẹ̀ bá ń wo sẹ́ tàfi ìṣùlẹ̀ yẹn mọ́ jẹ́ tó kó wá mú tí ń jẹ́ iṣẹ́ àfà gẹ́gẹ́ lọ́wọ́ iṣẹ́ àfà ni kó máa pèèyàn síta òṣèlú tí kò máa já òyìn kó níbi ẹ̀bọ àwọn àtàlátù rẹ̀ kó ọlọ́pàá ti ìkànnì kí ló dé kó ní àìní ọ̀sán àkílódé ni àà kò bá súnà nẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ sọ́lọ́ mu ṣẹ́rí tó kí tàbá ń sọ pé àwọn fún wa níròyìn ṣẹ́rí nítorí lè fi fún ọ níròyìn tí ó kó kíní yẹn já onírìn kọjá fún ní súnà wàláhì ẹni tí ń ṣe súnà ọjọ́ ni tí ń ṣe súnà náà ló fi lè wọnú ìròyìn tá à ń sọ yìí náà ló fi lè wọ́ tóbò láṣẹ ọmọ nǹkan wọlé òun náà ni pé tíyàn bá rí wọn tẹ̀síṣù ń um bisalami alkhas wa munadati in bil alfazi almunasiba ẹ̀rí tó kí ẹ bá wà lórí ibi tí ẹ ti pọ̀ ọgbọ́dọ̀ dá ènìyàn kí lọ́tọ̀ ní salamu alaikum wọn ni pé àwọn aká wà fà ní tó wà láì kò tó ń gbogbo mẹ́ tó àpọ́nlẹ́nu wọn ni ah, ó ti kí gbogbo ọtọ́ pa padà pé a ah, mo ní kí n kẹ́yìn lọ́tọ̀ ni. so àbí ẹ tiẹ̀ wà níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ ni dá ẹni yẹn kí lọ́tọ̀ ní tiẹ̀ kẹ́mi pé ah, ọkùnrin ẹni yìí lẹ̀ so àwọn tó ń bẹ pé kọ́mọ ń ṣe àwọn kankan tó pé bóyá ara esi ni sára bí bóyá ẹ pọ̀ ní ìsìlérí ìjòkó ẹ ń kankan gbé fọkàn ní ni wà lónìí kí ní ah, àwọn dá wọn kí lọ́tọ̀ kódà lèmi tó bá ń kọjá nílùú mi yóò sì ní pé jẹ́ kí n dúró kí n yà kí lágbájá wàláyé rí pọ̀ rẹ̀kẹtẹ bẹ́ẹ̀ tí kí wọ́n wà yá ẹ̀yà ni àná ọkùnrin owó sàlámà kódà àwọn tó máa ń bá dé pẹ́lú mi ti kọjá lọ tó ti kú afá tó ti kú tó wá sí mọ́wọ́sí nàìjíríà yálé rẹ̀ wọ́n ìdá mararta fàáyé háyé ya iná homo adínú ilẹ̀ ika àwẹ̀lẹ̀ náà sẹ̀lẹ̀ tẹ́rọ ń tó bá kọjá nílé wọn dúró ọ̀kẹ́fìlmẹ̀tì ya aládìyàrí àṣìbẹ̀tìn kanulgiya samina zamanil ankadi ya dúró tó bá ti kọjá nílé wọn dúró níwájú lé wọn dúró kó kí wọn àkáwọn náà sálámù sí wọn wọ́n ìdá àmọ́rọ̀ tẹwà híyà híyà iná fún mu àwọn mọ̀lẹ́bí wọn lọ́dẹ kí wọn lọ sálámù sí wọn báwọn ni wọ́n kọ́ ní kí wọn náà ṣe lọ́pàá bá fà ni wọ́n jẹ́ sọ ara àpọ́nlé àwọn àfáà nìyẹn so eléyìí òun ni àkọ́kọ́ bákan náà èèyàn máa ń pe àwọn àfà bí elfazil munasiba àwọn gbólóhùn tó dára èèyàn máa fi ń pe ẹni tó bá jẹ́ àfà ẹ̀sìn yìí fi ẹnu tẹ́ńbẹ́lú ẹni tó bá jẹ́ àfà ẹ̀sìn ọlọ́ọ̀yì tó náà ni èyí fi máa rí àwọn ẹlòmíì tó ní sheikh islam kúrò àwọn onídàkọ pé lágbájá ni wọ́n ti mọ̀ pé ibn taymiya ni wọ́n sọ wọn so sheikh ibn qayyim wọ́n ti mẹ́ni tí wọ́n wí wọn sheikh bẹ́ẹ̀ ti mọ́ lé wọn ọ̀rẹ́ mọ̀ dákọ̀ wọn àfáwọn àfáwọn àfáwọn àfáwọn àfáwọn so tí wọ́n bá ti rí pé ẹni tó ń jẹ́ àkáìsì ní tí wọ́n ọ̀dá yé rí tí wọ́n ọ̀dá yé jẹ́ tán tán ayé ṣe ṣùgbọ́n kan náà tí wọ́n tún mọ́ fi ń pọ́n wọn lé òun náà nígbà tí wọ́n bá wà níwájú ohun àwọn àfa ẹ̀sìn ádámù rọ́fù ìsọ́wù awolkẹ́lá ń fi ṣàbọ̀rọ̀ tì rìn ìyẹn pariwo yàrá ẹ̀ nílà káyè níwájú ẹni tó bá jẹ́ àfa tó àfa ń bọ sọ̀rọ̀ èmi ni wọ́n pariwo níwájú rẹ̀ sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kódà n'ụwa tó bá jẹ́ ọmọ kéwù níwájú àfa màmá ò wà níwájú àfa àwa rọ̀gbọ̀kú ń tayín níwájú rẹ níwájú àfa rẹ tó jẹ́ àfa súnú àfa so kìí sàwọn tó wọn ké so ìgbà tó wọn bá ké wọn gan ké mọ́ra rẹ ké mọ́ra rẹ so pé ah nǹkan tí mú níwájú àwọn yìí so gbúrọ̀ nǹkan yìí náà ni agbọ́dọ̀ kọ́lọ̀ wọn kó mo ṣáà fún wa so kí n tó mọ bá àwọn ìbílẹ̀ láì tààlà ní ọjọ́ mẹ́jọ so àwọn bí àṣẹ máa ń ṣe àpọ́nlé àwọn àfáìsìn náà ni màá máa bá lọ so kí n tó parí bóyá kí n gbé àwọn ìbéèrè díẹ̀ díẹ̀ tọ́lọ́ bá ní kí a rí zero eight one zero eight five zero one three seven one zero eight one zero eight five zero one three seven one. Naam. السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته ọ̀rẹ́kọ̀ lọ́ọ̀kọ̀ náà mẹ́kọ̀ọ́ ìrìn dáyẹ̀ ní ojú wa náà mẹ́kọ̀ọ́ ṣẹ́rí ìfáàgùn wà ṣe ṣe agbọ́rúkọ àmọ́ ọjọ́ ìdí ọ̀sọ̀ fún wa fún alẹ́kí àbọ̀sọ̀ tó kọ àmọ̀ màrún bẹ̀rẹ̀ ní àlùmọ̀ fáàrù nígbà àwọn àfáà tí wọ́n bá wọn tán náà wọn tí wọ́n lè mú sí ẹ má ẹ sọ̀rọ̀ kálẹ̀ kan pé àwọn àfa náà mo kú pẹ̀lú àkọọ́lẹ̀ pé làásọ̀ kú ló ní alàkàkà lánàá nípa yẹn àwọn àfa àti wa. límọ̀tẹ̀ kò sí àtẹ límọ̀tẹ̀ kò ló nà máa la límọ̀tẹ̀ kò ló kò tẹ́ kò síbi tí kúrò àǹdí kò síbi tí kúrò àǹdí sọ́n ń sọ òun tẹ́ tó ẹni tó bá fẹ́ kóòtù kan kí wọ́n mọ̀ nǹkan tí yẹn fẹ́ kóòtù tó ilé límọ̀tẹ̀ kò ló máa la tàìlẹ̀mọ́nù hínà rẹ̀ kẹ wí àbí lèmọ̀ tẹ̀ fúnlẹ̀ mọ́ láàtẹ̀ fún àìlò tó náà ni ọ̀rẹ́ kẹ wí tó ṣe ẹni tẹ́ni ń tà láti sọ tó ṣe ẹ̀yin lẹ́wọ̀n sọ fún mi pé àwọn àfẹ́ èmọ̀tí ẹ̀yin lẹ́sọ fún mi ipá fẹ́ èmọ̀tí. Àyẹ́kùn sọ́lá ọ̀tún lọ́wọ́ kẹ́sì. Ìdáàbò ẹ lè sọ fún mi pé àwọn àfáà kan ni àwọn àfáà ìmùtí ìtẹ́yìn gan sọ tó yẹ pé tẹ́yìn gan bá tẹ bá lajú yín dáadáa nínú jìdójìdó ọkàn yín wàláhì ẹ mọ̀ pé yín parọ́ máa wà. ta ni ń ṣe náà ń kàlẹ́ tí ò ní mutí ẹ nínú jìdójìdó ọkàn yín ẹ mọ̀ àní ẹjọ́ ẹjìyàn ti ẹjìyàn ti báyìí dè náà ẹjìyàn ti báyìí dè pé àwọn àfihàn ṣe báyìí dè ẹjìyàn rẹ̀ tó ẹ ṣe múyùn kẹjìyàn rẹ̀ ṣe báyìí dè làwọn ọmọ lọ ṣe báyìí dè lọ́fọ́tì so ọlọ́run bá kó ṣàánú fún wa so àwọn kọ́ọ̀lù kọ̀ọ̀kan wọlé mi rí gbé nẹ́tíwọ̀kì ọ̀rẹ́ yẹn mo gé ni òkè jẹ́ pé bóyá o èèyàn mo gé naam ẹlẹ́kùn sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ àti ẹ̀sìn nítorí ìjọ kan lọ sẹ́yìn. wọ́n ti ń ṣẹ́wọ́ sí mi o naam. ẹgbẹ́ tẹ̀wọ̀n ni pé tí jọ pé ẹni ẹdún wá tó ọ̀rọ̀ ìlà bàbá yẹn pé ó tún lè jọ ẹni tó wá tó wá bá ọ̀rọ̀ tó lè jọ ẹ̀. ok òun náà ni mamatul makbuk ẹni tí wọ́n ti tóun náà bá òun náà lérun bá tó kéèyàn wá jẹun rẹ̀ nígbà tí ó ti parí òun tó ń tẹ̀lé sí ń dáhùn sí ẹ̀kí kò dáa téèyàn bá mọ̀ pé nìyẹn pé kò bá òun láti kékeré náà kò bá òun láti bẹ̀rẹ̀ kò dáa mamatul makbuk bó téèyàn bá ti jọ yẹn téèyàn bá kí lẹ́yìn rẹ̀ ẹni yẹn ní ọ̀ wọ́n lọ wàhálà ان شاء الله فاطر عليكم ميلو انتو بيليكم كي اتفر الله يشي فونا دا 0810 سو كاكو ميس بي ان شاء الله اللي بيصورو اتلانت بلو بلو عبا سو سبحانك الله وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته